deceive ọmọdé wá deceive àgbàlagbà. wàá fi compete pẹ̀lú ẹni tó wà ní abroad nígbà kan fún wọn enabling environment báwo ló ti fi compete pẹ̀lú ẹni tó wà lábroad ó máa difficult àfẹnúrí bá yọ báwo ló ṣe fi compete pẹ̀lú ẹni tó wà lábroad ó máa difficult náà máa difficult. àníṣẹ́ data analyst mo follow article kan tí yàn consent sí mi nínú email bí àwọn Amẹ́ríkà ṣe máa ń profile àwọn tó bá fi attack America. èèyàn kan náà àwọn brothers wa kan ló send ẹ̀ sí mi mo ti share lórí Koiki Media àwa nísìn àmọ́ kò sẹ́nì kankan tó ń lọ ní gbogbo ìlú ìtiwọ̀ mọ́ tí UK government ọ̀mẹ́ni tó jẹ́ àwa nísìn àní record anybody you know àní rẹ́kọ̀dì ara wa àmọ́ àmọ́ who is who justice for bami ṣe bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọmọ ọlọ́mọ nàlọ́ lórí BRT ìlú òsì ní Lagos State títí dọ̀la tí mẹ́rin tó pa nàìjíríà nísìn everybody kàn lọ tó ń bọ̀ ni ẹ mọ who is who ẹ mọ olè láàrin yín ẹ mọ fídíòfàì láàrin yín ẹ mọ criminal ẹ mọ kidnapper ẹ mẹni tó ń ṣe drugs àwọn èèyàn kàn ń sùn wọn kàn ń jí ni mo kí mọ́mì wa Sarah lè lọ́wọ́ ẹ máa gbádùn bí ìrìn àjà rẹ mo sọ fún yín pé nígbà tí mo dé ní 1998 àdúgbò yìí ni mo gbé gbàrà tí mo dé UK wo green area yìí ni mo gbé sáyé bíbá mo ti ṣe email address mi àṣeyà nìyànjẹ tíyàn tẹ̀ ní email address tí mo fi dé ìlú ní 1998 ìgbà tí mo délùú ní 1998 library yẹn kò jìnnà sí bíbá ibẹ̀ ni mo ti lọ sí my very first email address at musakalam@gmail@yahoo.com níjọ́ náà lọ́hùn àtẹ̀dúgbẹ́ báwọn ni wọ́n ti ń ṣí email kì í sí màbẹ́ gbọ́ ṣàgbọ́dọ̀ nídìí email kó tó ṣí YouTube àwọn ọ̀dẹ̀ kan á máa ní yẹn pé YouTube ń sanwó fún yàn ṣé àmọ̀ pé content làwọn tó ń YouTube ń sanwó fún ni gbàtẹ́ pé gbàtẹ́ pé gbàtẹ́ pé Nagamu ló pọ̀ jù nù yín mo kí ẹ jàre ẹ̀gbọ́n mi àlàbà ìwọ náà wo gbogbo ẹbẹ̀ bó ṣe tight nínú pó tight yẹn náà ni a fi ń ṣe economy UK economy UK wá ń lọ sókè tí Nàìjíríà ń lọ sílẹ̀ ṣèbí ní in the eighties one to one library tí mo sọ yẹn ẹgbẹ́ báyìí ló wà àti fẹ́ẹ̀ dé ibẹ̀ tán nígbà tí mo kọ́kọ́ débi ìgbára sórí pé mo kì í parọ́ èmi ò ní parọ́ fún yín láìbírì yẹn lélẹ̀ fún ìpínfẹ́ rí láìbírì yẹn nìyẹn sórí ibi tí mo ti ṣí email address mi nìyẹn inú láìbírì yìí gbàrà tí mo délùú ní 1998 Wood Green Library ìjọ náà náà ibẹ̀ ni mo ti ṣí email mi èèyàn kan wá sọ pé mo yàn tí mò ń ṣe láti 25 years tí bá díjú mo lè rìn gbogbo ìlú yìí library transformation to ti débi báyìí láti twenty five years òun ló ń lọ lọ́nkàn yẹn library yẹn nìyẹn òun lẹ́ ń wò yẹn òun ló ń wood green library. You know. àwa wí tán àwọn ní kí n ṣọ́tọ̀ àdéhùn sọ fún àwọn èèyàn nàìjíríà fi nàìjíríà lè ká lè ṣe kápá máa dìvẹ́lọ́pù financial financial institution wa will be very very robust financial institution are very robust tó yẹ pé ẹni tó bá ti ní credit score o lè lọ gbé mọ́tò brand new wàá máa san díẹ̀ díẹ̀ ní tó ń ṣe nílùú yìí nìyẹn púpọ̀ náà mọ́tò táyà rí táwọn èèyàn drive káàkiri san díẹ̀ díẹ̀ ni wàá máa san díẹ̀ díẹ̀ san díẹ̀ díẹ̀ san díẹ̀ díẹ̀ kò ti ìlú òṣì ìlú wèrè ìlú tó tó ti hold ó ti hold wa padà kò sí sector kankan tó wà develop nílẹ̀ Yorùbá ní sùúrù kiri ambulance àbẹ̀rẹ̀ emergency kọjá náà tó ń ṣe ọ̀pọ̀ sí ah, ọ̀nà rescue èèyàn ni àwọn oúnjẹ kéèyàn kú níbí báyìí arúgbó gan à ń gbàdúrà pé kó kú àwọn ń gbàdúrà kéèyàn kankan kú nílùú yìí Nàìjíríà ò sí yẹn lọ ti ń gbàdúrà pé kẹ kú torí pé wọ́n provide services fún yín ọmọdé máa kú àgbà àgbàlagbà máa kú inú nàìjíríà nìkan ni nígbà tí wọ́n value ẹ̀mí kankan mo kí yàrá Christina ọmọbọlá ìṣègùnìmọ̀ ẹ agency tí mo bá mo bá agency kan ṣiṣẹ́ níbí báyìí níjọ́ náà lọ́hùn kò easy ẹ nígbà yẹn ló ń pè ní wo green high ti débì báyìí ìyẹn lẹ́bíbọ̀dì ṣe fẹ́ wọ UK pé ah, ọmọ UK tí kò ìkí wá èmi náà gbọ́dọ̀ débẹ̀ mo gbàdúrà kó débẹ̀ ọkọ náà jọ fún ẹ físà bá ti wọlé kájọba jókòó sí bíbà kò wá rò pé after tó bá ti lò five years ọwọ́ máa béèrè lọ́wọ́ rẹ pé tontúri ọ̀nà dáhùn ló tún lọ yàn wá kọ́kọ́ gbé mọ́tò kékeré jáde wá wá gbé ńlá tẹ̀lé sórí sórí ràn tó bá gbọ́ sàárín nàìjíríà àwọn olórí burúkú olóṣèlú yàn àtàwọn olówó nìkan ló máa ń lo sàárín wọ́n ti ba jẹ́ wọ́n ti ba jẹ́ nàìjíríà jagajaga kò ní value kankan kò nàìjíríà tó tẹ respect ẹ̀mí èèyàn gbogbo gbàgbé transformation every time transformation transformation twenty five years wọ́n ti transform ibi bàjẹ́ more than more than more than three hundred times àdúgbò títí tẹ̀kọ̀rọ̀ àwọn èèyàn. àwọn olè politicians wọ́n mọ the right thing to do láti 1999 táàbà tẹ̀ tí fẹ́ yorùbá nation ṣé láti 1999 kò jẹ́ kọ́tì kọ́tì tún kọ́tì túnlẹ̀ yorùbá ṣe irọ́ wọn ní túnṣe ara wọn nìkan ni wọ́n wà wíwẹ́. wọn ṣáá ni bàbá dẹ̀ wí tán àwọn àwọn tó fẹ́ràn politician wọ́n ní kí n ṣọ́tọ̀ wọ́n ní mò níṣẹ́ wọ́n ní kí lọ wáṣẹ́ so èyí tẹ́ wà lórí Instagram mo máa cut ẹyọ kan náà mo lè gbé fóònù because fóònù tí mo ní pọ̀ so as usual so mo máa disconnect ẹyọ kan ní Instagram ẹ lọ join Koiki Media mo máa disconnect Ọláyọmí Koiki ẹ má bínú I'm sorry. kù àmọ́ bá ṣe fi manage ara wa ṣèkíṣẹ́kí kọ̀ máa wà náà ni. má bínú láti bọ́lẹ̀. Thank you driver. So àwáwí tán wá ní wá ní wá ní wá ní olúwa ọmọ tó ń sọ ẹ jẹ́ kó máa tàn yín pé nàìjíríà máa ṣiṣẹ́ three hundred million years nàìjíríà ò lè ṣiṣẹ́ bó ṣe wà yẹn ọ̀dà mi pé máa disconnect another phone cause mo lè lo ọwọ́ mi ti full ẹ̀yin tá lórí Instagram ẹ má bínú a máa láti disconnect yín so màá ní láti disconnect ẹ̀ akọ ṣó yín díẹ̀ náà nìkan tó máa bá kéèmí tó máa bá tèmi lọ ẹ má bínú ẹ̀yin tá lórí Instagram màá disconnect ẹ̀ tí bá ti bọ́ sórí bus padà màá connect yín padà ẹ má bínú mo sorry gan. shit ìlú tó ti báyé ó ti báyé ó ti báyé sọ́bẹ̀ ẹ má bínú àyíká wà lórí Facebook ń bọ̀ fẹ́ close Instagram yẹn dáadáa. ẹni tó bá fẹ́ catch yẹn gbọ́dọ̀ máa follow gbogbo gbogbo platform mi ni so that ẹ ní mí ṣe. now sórí society bó ṣe rí àbọ̀rọ̀mọ̀ yẹn nísìn sórí society ní tá à ń pè ní pé society lélẹ́yìí pé kí society ṣiṣẹ́ kò jù báyìí lọ so máa close broadcast yẹn bọ̀ wọ́n padà bọ̀ later ẹ jẹ́ ń lọ ṣe tí mo fẹ́ ṣe náà ẹ ń gbójú mi wá hmm. tí bá ti parí tí mo fẹ́ ṣe àwa connect yín padà again so Jàkó Olúṣọlá ẹ̀gbọ́n mi inú òtútù làwa wà ọlọ́run gbogbo ẹ̀kọ́ ń tutù yìnrìn yìnrìn ni ọlọ́run kò ṣàánú yẹn tó bá dẹ̀ ti ń pẹ́ jù lára báyìí arthritis ló máa dì a dẹ̀ ní ká kúrò nu inú òtútù yìí wọ́n ní ká jókòó sínú ẹ̀ for how long la fi fi jókòó sínú ẹ̀ for how long la fi fi jókòó sínú ràtìràtì so bọ̀tà bá wí wà ní kí n shut up wà ní kó ìkì shut up. Shut up! Who are you to be telling us what to do? Anyway, what I'll do is, I'll come off. Definitely, I need to come off. I'll come wá again. So mo ṣe another one more trip to mo fi ṣe. So àtún padà lórí journey But I can disconnect for now. Kò come back later. youtube nìkan ló lè hold tí n sí lórí youtube for few minutes àwọn tó kù máa padà disconnect mi so youtube lè hold but àwọn tó kù ò ní hold so màá kọ́ kúrò lórí broadcast mi torí nǹkan tí mo fẹ́ ṣe.